الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ya ko muri hawa ini lecture ni shana ini lecture ni shana ini dai shirk yere tu yere tu Ana anagwaho ihinonyi anabira ni akabe koyin kunyaran bana tozahu ni islam ọtọzahu ni islam dọ̀tún na ti ní orí and kuma shaitan kwa innahu lakum aduwwun mubin ọ̀nà wọn ni wíyẹn wọn anáìka orí tó ẹ wọn kò borí mi ká so èdè jẹ́ last week ọbịzi ọdụnya anaghị kaka a adọghị okisi ehu ọrụ dọka apụrụ dọka arọbụ abdun wal abdu rọbụ ya laita shiri manil mukallafu abịa abụọ ọka alrọbụ abdu ibu na ọrọbụ ndị nne na ehi dị na-enwere ha maka anyị ọka alabdu rọbụ ọrụ ihe omori hiwere أريه ومره والرب والرب عبد عمره وره والعبد رب داري هره عمره يا ليت شيري من المكلف أكا أو إلى نن أدا هني كنه ka ene wana kona eh ene ona akoyin ni command ene ene kwa zo sa mukoro ene kwa kaya sa kamani me do bo me oyo na he bi se o nyare jahen ele no no barat azuma jahanam kabiri o la na tula le. bi se o zare mitali ki gwan ke soye وما الكلب والخنزير إلا إلهنا وما الله إلا راهب في كنيستي wàmàlìkálùbù wàlìṣìnzéèrè ọ̀kà báyìí ti lè zírí nàtúrà ìlà ìlà húnà ẹ̀rù múrí àyè because ilé ní ọ̀rá àyẹ̀wò orí yóò múrí ẹ̀rìn ilẹ̀ tẹ́lẹ̀ kò wọ́rí yóò múrí everything wọn náà sáà bó múrí yìí ló múrí kàtí ní koran nìka mi ṣe in ilẹ̀ yóò sábẹ́ ìwé hamdi abẹ́ àwọn ẹ̀yìn àbísọ̀ rẹ̀ ní ọ̀nà náà kẹ́mi tàbí ìdí ẹ̀hẹ̀ kò múrí yìí ọkà ẹ̀rù mú ríyàn dọ́ka wà máa lọ́hùn ilẹ̀ rọ́hìbùn sí kàní ìsẹ́tí ọ̀rọ̀ ṣọ́ọ̀rẹ́ iní rububiya dáhàníkà aka ẹ̀ yàrá mẹ́bi bẹ́ẹ̀ tọ́nà káníkà ọ̀lọ́nà ní mástà wẹ́ẹ̀kì rọ́bù omi ní mástà rẹ̀rọ now dọ́ka wà máa lọ́hùn bẹ́ẹ̀ ti wùlù híyọ̀ mọ́ nílẹ̀ nìkan ọmọ ilẹ̀ náà yà láwù ẹ̀rọ ẹ̀yìn sọ́ọ̀rì yóò ẹ̀rì sọ́ọ̀rì rahibun fi kanisati every father pastor ana ni church abo kono with allah da ka ko man inshallah ka bese ni lanatullah alayhi ona au kase tan dai ko ka ya ka la shi wa man kan allah non wata lanatullah alayhi ana ta hin no ni allah ka se tere ki lana na kene fo ala take ara mere wure no da allah ọ̀nà ìfàdá náà ní church ń dák ọ̀rọ̀ náà àṣọ́kọ̀ àsìkò hèrè ni ẹ àkókò wọn ní akẹ́ni ọ̀rọ̀ náà yà àkókò ẹ̀m lánàá ẹ̀wọ̀n ẹ̀ àṣọ́kọ̀ àjàdàmbàlákàrà rẹ̀ tó àṣọ́kọ̀ àsìkò hèrè rà hèrè ni ọ̀nà tí wọn náà gbọ́ ọ̀hìn náà nyàjẹ́ ni ṣírkù tẹ̀sọ́rọ̀ ṣírkù tẹ̀sọ́rọ̀ ini oyi mehono no no money dispose oyi akita sorrow oyi dispose of affairs oyi ko oyi meedu asi omori onyaka omori onyaka na onye right oyi governing maintaining sustaining legislating he he word yomi de eh omori onye onyaka ne onye dispose affairs of other ezupa ọchịn atasọrọ ọ̀nìyàn ẹ̀yìn ò lè pè mẹ́ kúlẹ̀ yàwó mi hùwà fi ṣàn kúlẹ̀ yàwó mi hùwà fi ṣàn ọmọdé iné iné iné àbúmẹ̀ bọ́nà ní ilẹ̀ sọ́kọ́rà mi ọmọdé wà sára ọmọdé wà sára ọmọdé kan ní ọmọdé wà kan ní dúwà jẹ́ dúwà ọmọdé wà sọ́kọ́rọ̀ mẹ́ so ayé mi tẹ̀sọ́rù ọ̀nà náà tẹ̀sọ́rù fáàtì ó yẹ kó bí ewu bẹ́ẹ̀ wọ́n rí bí a ní àlàáfíà dáàmọ́dí dáàpá dọ́ọ̀ríra dọ́ọ̀rọ̀ nyẹ́kẹ̀rì dọ́ọ̀rọ̀ wọn ló sì yé ọ̀nà èrè àsọ́nàmọ́dí omori yìí yusorifu ahwal kaifa yasha omori ọ̀nà anai dispose affairs conditions change from one to the other ó mèsì ní àràbẹ́ hàn máa ń dán kuma ee ewu komori nya kene odotin renon to zana ke ko kusala odotin renon wa dam bidiyan ni ta especially tijani ye ni ne do kana me oka huwa i'tiqad ana ko nyoti nain anna ba'd al awliya kanyi ni waliye mori ni yakumuri awok da ka káàyí ní wòlíì ní wẹ́ẹ̀kì wòlíì ìgbèsè láàbẹ̀ ọ̀ wòlíì lọ wòlíì ṣètàn kọ́ wọ̀lẹ́dí ní àmánú káàyí ní wòlíì ní láhùn tẹ̀sọ̀rù fáti fi kọ́ùn ẹ̀nẹ́ ẹ̀nyúkátá ini ọ̀yẹ́ dispose àfihàn dɛ ava hɛ ɔma zaa wɔn misi ezi ka ɔyɛ ɔsi duro si ezi ka wa nyɛkɛ do nyɛkɛ ezi ka ɔka hɛrɛ ndomuni dɛ ka ɔyɛ ezi ka kauti da kauti ka ama ne nyifa a nyifa fa awɔ ɛwɛrɛ mu mu ni ananya mu anum yasumunahum al akutɔɔb dɛ ahɛ ɔnika ɛdɛ ne bi kutu bin ake koto jamu na sɔri al akutɔɔb ɔke di sege ne dɛ ne wa kɛ ne kutu bin ɔne kutu bin mɛ kutu alahu ọkìdẹ́ àhíwá kìkútù jẹ́mìn bá ìkútù bí àwọn ọ̀nà wẹ́ẹ̀ni anọ́tíní alakutob alif alifọlam wàálifọlkọ́bọ̀tọ́ wàálifọlbá kọ́ọ̀tọ́ bá kótòb kótòb lógọ́tà náà mí ni orí pole ẹ́n a máa ti pole eh? jẹ́ lẹ́ẹ̀kẹ́ ẹ́yìn rẹ̀ ẹ̀ka wéèrè óyoko ọ̀nà ìkótòb but istilahan sẹ́sìlẹ́ ni lógọ́tà náà náà fi káyé ni istilahan wa ko daga kutub onon oriri awon wa ahun rebe ni oyibo awon wa na ahun rebe ni wai ka ala ko yin ya dada kinan ahun abe awon aru awon ahun rebe yes oro yin wani mi ayira awon wa na ahun rebe ni a possible then wa so wa na ahun rebe ni du anyi lafiya ni wa na ahun rebe ni du amozi ni wa na ahun rebe ni o ka we o ka we mozi we everything wa me pero and then aside kutubi anya ah, na mani nne but a ah, idan eh me ona hatu na kai shehu barahama shehu barahama go go kutubi aba ada kutubi kutubi tani ba kutubi onan ona dem the tron shehu kutubi osu for more than 40 years ago ko akona ila dana nyume because na kutubi e kemisu because ona osu ene kwa se aru yoni etire ene kwa se yoni ehu enekwa zọrọ eyo ni are ọzọ na amọ ni believe gwa yes guy ka we say wa ka ka nyo na man ya you are carving we are not apologetic about it ọdụ kwa iri abin dị ala ka ni bere ka ise ka ihu ka dị ụka iri anyị si ewu ọnụ nyi ana ka ọka ma ana ọ na erika akala láti ìkẹ́ ní kọ́ ṣe òtò ìrìn aṣọ́gọ̀ àsìkò ìrora ìrìn akutọ́m ẹ̀rọ kò ní akẹ́nẹ̀ dọ́rọ̀ rọ́nù tìjà ní ikú àti ọ̀ṣẹ́ ìṣẹ́ fi ẹgbẹ́sì gùrí àní lánìí kẹ̀ fati ikú tùbí ara àrùmí anáyíká

bẹ́ẹ̀ dẹ́kẹ́ náà hẹ̀kọ́ wọ́n yìí dẹ́gbò jẹ́ ǹdẹ́ hẹ̀kẹ́ ní àmà àyè wà pé ẹ̀ka òmò yìí ọ̀rẹ́ kótó ìṣẹ́ náà nà ẹ̀rẹ́ náà hẹ̀kọ́ ẹni ẹni kí náà ọdọ́ mórí ojú náà nọ wẹ́n ẹ̀nà ẹ̀dọ́ ka anyi rọ́b ẹ̀rọ dákọ̀ àìjẹ́ jésù àbẹ́ àwọn قائلا دون هكا نقران انك اعوذ بالله من الشيطان الرجيم ومن يدبر الامر امر هي مشرك لك and they dispose the affairs of ehanoni omezeyi ene mi kolorete ene mi kolore ene mi kolorisa ene mi konwe kola omori ki fasa yakuluna allah

dakawa ẹnu kẹ́nẹ́ mẹ́dí ahọ́rẹ́ náà jẹ́ ni ọmọríkà ọdún bí láyé mina ṣaitọ́ ni rọjí min hamzihi wa nafsihi wa nafsi للذين أحسنوا الحسنى وزيادة للذين أحسنوا الحسنى وزيادة ولا يرهق وجوههم قتر ولا ذلة أولئك أصحاب الجنة هم فيها خالدون أمريكا ما يتنوى والذين كسبوا السيئات جزاء سيئة جزاء سيئة بمثلها وترهقهم ذلة ما لهم من الله من عاصم كأنما أغشيت وجوههم قطعا من الليل مظلمة أولئك أصحاب النار هم فيها خالدون هنا هنا هنا ويوم نغشوهم جميعا ثم نقول للذين أشركوا

فكفى بالله شهيدا بيننا وبينكم إن كنا عن عبادتكم لغافلين هنالك تبلو كل نفس ما أصنفت وردوا إلى الله وردوا إلى الله مولاهم الحق وضل عنهم ما كانوا يفترون قل من يرزقكم من السماوات والأرض أم من يملك السماء والأبصار أمن يملك السماء والأبصار ومن يخرج الحي من الميت ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر إذا أولونا بقى ومن يدبر الأمر فسيقولون الله فسيقولون من فسيقولون الله فقل أفلا تتكون فذلكم الله ربكم الحق فماذا بعد الحق إلا الضلال فأنا تصرفون كذلك حقت كلمة ربك على الذين فسقوا أنهم لا يؤمنون قل هل من شركائكم من يبدأ الخلق ثم نعيده قل الله يبدأ الخلق ثم يعيده فأنا توفكون قل هل من شركائكم من يهدي إلى الحق قل الله يهدي للحق أفمن يهدي إلى الحق أحق أن يتبع أما لا يهدي إلا أن يهدى فما لكم كيف تحكمون وما يتبع أكثرهم إلا ظنا إن الظن لا يغني من الحق شيئا إن الله عليم بما يفعلون وما كان هذا القرآن أن يفتر من دون الله ولكن تصديق الذي بين يديه ولكن تصديق الذي بين يديه وتفصيل الكتاب لا ريب فيه من رب العالمين من القهار الله الله العظيم يا جزئي أنا إيمان يا من شاهدتي يا من شاهدتي هو أرضي دي ليش أشتغل من دي في أمرك للذين أحسنوا الحسنى وزيادة يا بنيك إني ميزانهم الأحسنوا إنيك أحسنوا في الدنيا أحسنوا في أعمالهم أحسنوا في اعتقاداتهم أحسنوا في كل شأن إنيك إم متر إم ميزان إيوا إنما نمي حسنى أنتو شايلة إيوا azaron sọtọ́ náà mọ́ ìdá di rọ́ìl ẹ̀wọ́n ti dọ̀ wọ́n ti yé àdá lóun kí dára ẹ̀yẹ dàtọ́ mi àbẹ́ náà mọ́ ìlànà ìhùn èyí yóò mọ̀ kí á mọ́ dẹ́m náà jẹ́nà mú lọ náà dọ̀mẹ́ ti náà ẹ̀rọ àwọn náà jẹ́nà ìjọ tó mú yẹ túmọ̀ dọ́ka àti ti yé àdá náà kọ́ àká ẹ̀yìn náà jẹ́nà mú yẹ ká ní dẹ́ka. omuri ẹni tí wọ́n yẹ ṣe yàn wọ́n àmà ẹni tẹ́ yẹ́ sínú lẹ́nu lòmúrí ka ẹ̀ẹ́n mi kà pàmísà nù ẹ̀ka omuri tọ́ wọ́n èyí náà ètò kẹ́ lòmúrí ka ẹ̀ẹ́n mi èyí náà ètò ní wọ́n ń náà lùjẹ́ nàní mi kà pàmísà nù èyí ti pòórò dàkà ẹ̀rẹ̀ ẹ̀yìn mọ̀ nyánsa nù ọ̀dàmdẹ́ kàtà omuri mẹ́dí eréwu yéèká eréwu ọ̀nà kùtù sọ́dọ̀ ẹ̀mọ́ ní ìkẹ́sì ihana daik ihana yawm al-qiyama abelna ikan ngal janna de zirelo muri hogan una do se to wallahi lazim enyi to shini huni kisoi zirelo muri kuma wala yarnaku wujuhahum qatarun wala dhilla enyi to ba ba kuwei ina nkata ina wahala again wala zilla enne kunyo ikachi o kuni dikwa na dikpe ola na nyi so mewo domori enwe nen ulaika ashabul jannati hum fiha khalidun ene wanaika ewa inna aljanna kuma inna aljanna na kuwa na ya poron so emele nesu eku ya ngo ke wa jen ile so ko wa mu na do me tinan amen domori kato azinyai domori ki posanka والذين كسبوا السيئات جزاء سيئة أمر مكان للذين أحسنوا درجة حسنى أتطلعنا إيكاهم ببلغايا دورايزا والذين كسبوا السيئات أعطانا كرم إن إحنا دايك أكرة ديو دي كنرا من جزاء سيئة وتشاهنا بطري أودي بمثلها أنا كمنابع أمين زيادة ẹni communion di justice wàá mọ ìrọ̀dọ̀ mọ́rí ti ìta náà dàtọ̀ wàá mọ́ di man amila sọ̀líhà falahu ashuru amsaliha man jẹ́ abil hasan àbẹ́rọ falahu ashuru amsaliha wà máa jẹ́ abil sẹ́yí á falayu jìgà ilẹ̀ mislahan wọ́n mú láàyè islamun mọ́rí kò tó náà mọ́ ìsọ ìkò mẹ́rẹ̀ ààyẹ́ wọ́n ìrọ̀nà ìrẹ́rẹ̀ ní ẹ̀ẹ́wúdẹ́ ìdíjọ́ ọ̀ta ọ̀rọ̀ ayé akéde mo dìrì ní éyìn tó sì ọ̀rọ̀ náà mo dìrì éyìn tó sì ẹ̀rù ó dìrì náà rẹ̀ mà wọ ìlà mìsílà léèrè jíjẹ ọ̀tá ẹ̀fẹ́ dàtọ̀ àmọ́ ọ̀rọ̀ mi ọ̀rìnkò náà dáadáa ẹ̀ka òdìrì ènìyàn ẹ̀ ọ́ dàtọ̀ wọ́n mu la islamu ọmọdé mọ̀ mọ̀ rárẹ̀ tó wọ́tọ̀rọ̀ hàn kò mú zèlà ọmọdé kò wá mi rí ọ̀yọ́ mọ̀ kí ẹ̀ máa rẹ̀ mọ́ deko were ire senne debo naika e vanete de ire se ni ma lahum min allah min asim amrik wallahi yawm alqiyama ma lahum min allah min asim amanen enyi wa ise nyenye naika yasimuhum min azab enyo na nyanwa hunu yemoni omori kenye daka nyi yewa na anya nyenye

ọmọríkọ̀ náà zai rẹ̀ ní ẹ̀rẹ́nàrà àwúrá yáyé ka annama ugushiyat ujuhum kito an min al-layl muslima ve azman kaka ira wani pi aman da ina da danyo de yi da bi do kwa be ruru da on da be da be ruru on be ni ne da mori kan wa ne ne juwan di di an أولئك أصحاب النار هم فيها خالدون أنا بانديرا نبا أنا دا إذا لبا يبورو تنتبين وانا أبدا أخوري أخوري أخوري جي أخورا ناي أخورا داي أخورا داي أتاي أبان أخورا وعونان أما أخورا بيهنو كيني هنو نرنيا كده تو صحيحة ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا ọmọdé kì yọ wọn kì yàmà tàbí jẹmìrìnìn tí jẹmìrìnìn ọgbọ́dọ̀ ní wa kó ogun disgrace abẹ́ náà kẹ́nẹ́ na pọ̀ mórí anáfi kwẹ́hìn ní yọ mórí yìí àpọ̀ náà hẹ̀kẹ́ dákẹ́nẹ́ kútù bí ka rẹ́dọ̀n ọmọdé kọ́ nọ́rọ̀ àhẹ́wà dá ọ̀nà ká dẹ́ni ká lẹ́lẹ́dí náà ṣọ́rọ́kù àpọ̀ náà ìka ẹ̀ sísọ́sà hẹ̀kẹ́ mórí ẹ̀ omeri na aka makanakum le ɛwonenen mani jɛɛlɔn ɛwon jirkan sahaya ne ere sahaya ɛlɔn kɛnɛ antum wasurɔkaokum tɛwone ni torí ɛnu hɛkɛ ojee pe oni zɔ tɛwone ni tisɛ ɛnu hɛkɛ ojee pe oni zɔ yaa ɔnya nika ɛlɔkumu kpɛnɛ mitu wo yita ilẹ̀ ẹ̀nà kẹ́nà bàbá àwọn sọ̀rọ̀ <laughs> ìyẹ́lì náà bẹ̀yìn náà hùm bí máa náà fàfọ̀rọ̀kù náà bẹ̀yìn náà hùm murtidon is mani hawahi then ena ena kisa sa de mani je ori na heke de ere se we na heke de ere abi to na heke lu ma na ere ija mara me go ka wo si tono se wo si mere ka ay ay ayo kekele majina ni hmm e manaka kama anya badani makola hina na ngla jana ẹ̀má tó wa ó jẹ́ wọ́n kì náà àwọn àbọ̀gà ẹ̀má tó wa ó jẹ́ déjì ẹnẹrẹ náà wà ní dẹ́mẹ̀rẹ̀ bá nyún kiri àrú dẹ̀ nàfẹ́ dẹ́mi tí dẹ́nà ilẹ̀ máa ká máa yí dẹ̀ ihu nẹ̀ ìjọ náà wọ́n ohun àbísẹ́lẹ̀ ní ẹ̀ka dáì kẹ́nẹ̀ dé kàrẹ́ máa máa negate ma meme of negate ọ̀nà báyìí dẹ̀ kàkọ́ ọmọ ìka ni

onye ka ịma nshọ ka asọ iwe ọ na-ebide ka ịsọ tụla azụ abara ahụ ẹ̀rẹ́ náà nìjẹ́ ma síkẹ́ àdẹ́ ẹ̀rẹ́ náà káyọ̀ ká ìsọ́tùlà hazard dẹ̀ kàtàrí omori yìí yẹ́ rẹ̀ bá àtàtà ẹni náà ẹ̀kẹ́ sàádọ́ta náà wọkúbọ̀rọ̀ ánà ẹni wọ́n dọ́wìdá iná dáwọ̀lọ́kọ́ ẹ̀dí àtàtà ánà fàdọ́lù náà sẹ̀bí ìlà dé níbú yìí dí ẹ̀rẹ́ rẹ̀ tó طب دين ما لكن ربنا آتهم ضعفين من العذاب عمري يسوي لنا مدويا آتهم ضعفين من العذاب سوى دبل بوليسمنت واحد الثاني في 20 و والأنهم لعنا كبيرا إذا أنا لا تتونون والأنهم لعنا كبيرا لا من يا مني هنا ننسى لا من يا دكوا لا نطلع عليه lana akụbarụ lana dụrụ alaikum la wala anuhum lana mi anọ dek onwere igwe atụrụ n'iwa o lana nije na mewona jekire ra aka ahụ agbawa ọrụ ji ntụwa ahụ wee kije ije yi ṣe wòbó orí yẹtẹ aná àmàhẹkẹ ṣe wọn náà káka ọniwo ọnìwònyàn dọ́gba ni oyi onye ahụ ije amara adọnye ndị ewe emeka ọ ẹ̀hún ni bẹ́ẹ̀ ìwé ìwé punishment rí the next one di ṣe ìhùn aka Fakafa bí láàyè ṣẹ́yìndà fákàfà bí láàyè ṣẹ́yìndà bẹ́yìnà náà kom. bẹ́yìnà arọ. Fakafa àrọ̀ fákàfà bí láàyè ṣẹ́yìndà in kunna an ibadatikum laghafirin abaro fakafa billahi shahida so o ka wa ke nin wa ko ka e mori ko wa ka ba men te mori na ma me nin so o mori owo ana mi be ni na ka na rew nin shahidan bainana wa bainakum o mori o mi be tin sai in kunna an ibadatikum laghafirin kàbọ́nù kọ́ àṣẹ ẹ̀kẹ́ ní iye ẹ̀yẹ̀ ní ní kúta ẹ̀yẹ̀ ní ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kẹ́ nínú ẹ́ amádùwẹ̀ bí wọ́n akẹ́kọ̀ ẹ̀kẹ́ ọ̀hún bí wọ́n bí wọ́n akẹ́kọ̀ ẹ̀yẹ̀ ní mùlùkọ́ ìbí wọ́n bí wọ́n akẹ́kọ̀ ẹ̀yìn kúntù kún yakun arankin ní amen zádàtúhù láàmà amen ẹ̀rẹ̀ náà bí ṣe èrù dídẹ́ ẹ̀kọ́ akẹ́ni àmú ẹ̀ṣọ́ ni dídí ẹ̀wẹ̀ ni wọ́ta kàmánúwà tó lè nu ìwà ẹ̀rẹ́ náà sọ àsáwà àánú ẹ̀rẹ́ náà kẹ̀ àzọ ẹ̀rẹ́ yà tó lè nu negligent of our vessel amene ni bí òtẹ́tẹ́ ní kúta yẹ́ òkẹ́kọ̀ọ́ àkẹ́ ní àkúmọ́nú ẹ̀sìn ní ohin amma da haka aka sani in tad'uhum la yasma'u du'aakum wa law sami'u mastajabu lakum wa yawm al-qiyamah yakfuruna bi shirkikum wa ni'a in tad'uhum la yasma'u du'aakum umrik wahi wahi nenyen waguke anire na ba ndo tuke alanu ahi na yawm alqiyama eh wa yawm alqiyamati yakfuruna mishirkukum yawm alqiyama de e, dina yawm e, de ka kene e, we kene ni oni ene ha kale na nani in kunna an ibadatikum laghafilin amuriya ye ye muriyo ne bo mbe ki ye ka wa kene ni da kuma na kale na sawa omuri ko wa iseme agoka ihonalika awe abo

ọ̀zọ́ tí wọ́n rẹ̀ hẹ̀ ọjọ́ mọ̀ ní ẹkùn yóò náà ní dìgírí orí dìgírí wọ́dọ̀lá ánú máa kánú ya fẹ́rọ àbílẹ̀ tí ní tẹ̀lé hàn lọ́nà bẹ̀jì ọ̀kà àbú alẹ́ mẹ́lẹ́ ọ̀nà olúwí àná kuma àbíjẹ́ òní lórí ọmọ ọgọ́rùn àbíjẹ́ náà ní ẹ̀ka àbọ̀tẹ́ náà lọ sí ẹ̀kẹsà orí ọ̀nà sí ẹ̀kẹsà ní orúkọ agọwọ́ lòmọ́ dìgírí ánú máa kánú ya fẹ́rọ ọchịse ndị werezi abatabise ndị werezi ori ọga ana dowerezi ori onye jima dowerezi ọrete aba ndị werezi e, ojente e, e, daba nesi werezi shehu ozuwa na arụ ya safari ozuwa ọzọzuwa na arụ ya wadọla anụ ma ka anụ ya tọrọ tumuri sị akwụkwọ ọgọnụ ị naghị na-enwe na tụsa ọrịa ihe na-ahụ na kwa ahụ debe tizi ọkụ sọrị

amma yamliku sama wal absar anyi kana nyukata nameka ozaure ah ko saure weka omuri on menyan duloga iya nenyi dana rainan aban wana guchim donin amore te rabo ana te kan biologically physiologically abanda agara abi muscles eni hinan abi nerves eni ha guchim amore te enaba mkoro omuri hi omori kani sasa na nyauma nime arika wal absar abetorola asam oyo wal absar abetore dala ni abanago the cochlea, the olfactory lobe the self-serving the the ossicles ko the ballius the incus the eardrum uh -huh. abisenen de ihilo

isi na ehira isi ọ na akụkụ na bedo nile ehira ihe bụ abawa na tete enyiwe etire yo dị satụrụ ahụ na ndị abịa abụọ ويخرجون الميت من الحي anyị sara nye nchukwu n'ụwa abịsa nara nye wanda eretu wa mayi yọda berol amụ abịsa nọ the total sum of abịrị n'omoriku kwa ba ndo muri ko kan generally anyi sana mani dispose affairs like this anyi sana mani varita mezi wa mai yo da berol amr omori kisere na mani me wa da se omori kisere fasa yakuluna allah abi mushiriki abe be me na ka ko muri aba nan ne se da la ka go kere ni bitijani an kitije utijana aba nan da yo da ka da kinias إمام السماوات والأرض داكنيات إمام الأولين والآخرين داكنيات إمام الجبروت داكنيات إمام الملكوت داكن لا باهر لين عليه لعنة والله تهيتهم لعنة وجزاؤهم عذاب عذاب نعم أمرك ومن يدبر الأمر إنما نعم أنا ما بكرنون

omrika fakul afala tattakun kuku kaya bana ka wa mani donne dan sabandu wa nyang wa yo mori ni sede lo nyang wa yo mori ka gwiki we ka ari sake na wakola kare mu mane agu ka ikeu ade le pe unyine nya uko ni ya ni do nyine oke enye ne nyine nya e ga agu ka ikeu do karbari ko le bábà ń dáhùn wọ́n yẹ fẹ́rẹ́ ìṣiṣẹ́ ọlọ́ga wọ́n dùn kẹ̀kẹ́ ọlọ́ga olóyìn ní èyí tí ń gbọ́dún kẹ̀kẹ́ yìí ọ̀rẹ́ ìlú ọkẹ́ ìtàrí bí ọ̀rẹ́ fakul afala tattako kayanaka ọtí gòrò yẹn wọ́n lọ́gbọ̀rọ̀ yìí dọ́mọ̀ríkà agbárọ̀ fàzàlẹ́kùnmùláhùn rọ́gbọ̀kùnmùláhàkà فماذا بعد الحق إلا الضلال فأنا تصرفون أباه أمريكا فذلكم الله ربكم الحق أمريكا نما نما بسنا أبا أمريكا أنا أبو أمريكا أنا لا إذن أنا أقول أنا لا إذن أنا أكتب أنا لا إذن نين زوجة دمر كذا لوني كان فماذا بعد الحق إلا الضلال enyi sị na ọbara ma ịlere nke anị ewe ibu oyibu ndo komori ma na amen ewe iwe ọbịn ahụ lukoro n'efu ọ dakabụ ntụ omori ọnụ wata sallallahu alaihi wasallam ka onye ọgwọ nọba mee ọ nọ na-ekwe aka n'ụtụ ahụ millions of miles e n'ụtụ ahụ n'ụwa ẹ̀wọ̀ yìí wúlọ́ sọ ní mi dọ́ọ̀ tí ó yán lọ́wọ́ wa ló ká wéyìn kàṣà àlùbáríkà tó àwọn bí iṣẹ́ ìgbé so ẹ̀wọ̀ yìí wúlọ́ sọ ní mi ṣé wọ́n jẹ́ kẹ̀yìn wọ́n ní pé èso wọn àbẹ́ àwọn ẹ̀wọ́n jẹ́ kẹ̀yìn ẹ̀ wọ́n kẹ̀yìn pẹ́rẹ́ àná ọba àmùsọ̀ nà ẹ̀dàgbọ́n yán ní ilé tùkà ọ̀ yẹ́ ìrọ̀ ẹ̀wá ẹnẹtẹ máa ń tu dùn á ní ọ̀dọ̀ akóma ní ìyànú dùn nínú òdo náà ṣe sábà mẹ́ẹ̀lì kọ́. oyi wu ààrẹ nínú dọ́kùnmẹ́ka anyị deep furo in their moral rectitude. naam dọ́mọ̀rí kan. فأنا تصرفون سما نما ناسون زي كنا يبري سما ناسون زي زي ذا أي كفاية كفاية كويرة أما ينو نابي program there na dek en kenere ere ile ni kutu bi ure sa sa le en ka ebe aka de na ka ire ka enya ze ai kunya na ire de na ka ire mari e na ka ide ka e di sa ya wanyi le ta be yi ye na ka ahanatɛ e, na ɔbɛ do ɛkele yi nii daa bɛ dulɔ ɔbɛ daa ba go ide ekule ere ere ere ne eya la ndi eya e ere la e eya e o eke anyere ne ere eya la ya aka na ba wo eya ne ka ba oni de ere kato jawaru ka because aba ya ebe ẹ̀rọ ọ̀rọ̀ àbẹ́ àrọ̀ aná ìkẹ́yìn náà dọ̀kọ̀ ẹ̀rẹ́ bá kìsọ́ ìgbòhárí èyí gbòrò sẹ́díẹ̀ sá á nà fún ẹ̀nà ọ̀nà mà náà ọ̀hún so na from truth ka fa aina tazhabun aba àwọn hàn inú àná ni dọ́mọ̀rí kàmá ẹni na sọ́rọ̀ yíye yìí ilé ní èrè rẹ̀ dáa àìyàn ẹ̀tẹ̀dọ̀ ọmọ ekú yíye yìí ọlọ́mọ̀rí kọ́ àkàntù sọ́rọ̀ كذلك حقت كلمة ربك ilé náà mọ̀rí ní kẹrẹ̀ túrọ̀ rẹ̀ so ẹ̀dẹ́ mọ̀bàrá ọ̀rọ̀ àbìlẹ̀dà túrọ̀ wà rẹ̀ so ọ̀rọ̀ àzáwà ìpa ẹ̀rẹ́ náà kẹka fásakù anáyẹ́nẹ́mẹ̀ ẹ̀rìn ẹ̀nẹ́ ìsọ́nẹ́kẹ̀nẹ́mẹ̀ dẹ́yà mìíràn ka annahum láàyè ominun kẹ́yìn wọn náà á sì dọ́ òpóòrò na mọ̀rí kùsẹ̀tọ́ ọ̀dẹ́nu دوكا قل هل من شركائكم من يبدأ الخلق ثم يعيده قل الله يبدأ الخلق ثم يعيده فأنا توفكون umuri kire hazanne abisan wahe kennan obotan obiretan obozan anyi sene nyiwu nyiwu na dọtọ dọrẹwọ ẹkọ ẹlọ súnmọ ìdù dọrẹ ṣọlẹ

daika anabo boro ti jawon den onu kuhua ana ti do hedo ni kuhua don onu wotezo don onu ko multiply ti ka ka bi zana la na nyangwani me ka do resi to ko kulillahu yabda'u al-khalqa thumma yu'idu ka ayo ah. ka umri ma wa men to ni san do re ta ah, me do re mi ka re ta do re mi re no yara ah. then sẹ́fà máa ní ìbáwọn nídìí ni anna tó bá kú sẹ́kú ẹ̀bà sí ìyá wọn ẹ̀hán náà sẹ́mẹ́dì lè zọ́ yà là sẹ́mẹ́dì lè zọ́ yà lọ́jọ́ lè sẹ́mẹ́dì lè rí tuta ọ̀rọ̀ choose the right thing. قل هل من شركائكم من يهدي إلى الحق قل الله يهدي للحق

ẹnjẹ akọwọ ńọ ewu omori ahụ ọdịrị e ya aka aja tọtọ mmiri daa ahụ ewu ya kịda anyị amụọ ya na ehi ugboro ya ee قل هل من شركائكم من يهدي إلى الحق سواء ربنا من ذلك ọgbà oníyìn mọ́mí his muslim ẹ̀rọ kí dáná yẹn ní kárí náà

because unto murhin onabi unto murhi abi imam zahidin abahu onabi do do na mi zuhud an unto murhi ameyan huwa mi zuhud لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا كم من لا تسعد So Psalm say look tattered. Look neat and be benevolent. I say look neat and do a proud. Avoid me and avoid and I go carry any pride. All the Senegalese in I don't down. That one. Kahire for the kid down. Goya na jeans. Jeans thousands they carry kara dey are anyhow dey look jeans are red and kara. Goya na hadawo katalin bí a ṣe kó sálà